أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آه. اللهم صل على سيدنا محمد وعلى آله واتباعه وسلم اللهم صل على سيدنا محمد صلاة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه واتباعه وسلم اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقضي لنا بها جميع الآجات آمين وتبلغنا بها أقصى لقاهاتي من جميع الخيرات في الحياة وبعد الممات آمين يا ربي يا الله يا مجيب الدعوة آمين آمين ولا حول ولا قوة إلا بالله العلي إلا بالله العلي العظيم آمين kí awi tẹ̀lé mi kí aláhùnmá sọ́lì. aláhùnmá sọ́lì. ẹni yóò tọ́ba lọ́wọ́ tá sàlátì lè dúró tí a sàlátì lè dúró lórí ẹ̀ fún ànábì kọ́tẹ́. اللهم صل اللهم صل على اوريجينا على اوريجينا محمد على اوريجينا محمد محمد kò láì lórí ìṣiríṣi. ẹyàn rí ẹ wọn má dùn ṣe fọgá wọn ṣe bíríkìlà wọn tàríkẹ wọn tàtí. oríjìnà net mahama kó dọ̀tí. اللهم صل اللهم صل. على أورتنا محمد على أورتنا محمد وعلى آلي وعلى آلي نسنا محمد أنت نسنا محمد وسلم وسلم اللهم صل اللهم صل على أوريمي أبا محمد على أوريمي أبا محمد وعلى آلي وعلى آلي فاميلي مي أبا محمد فاميلي مي أبا محمد وسلم وسلم آمين آمين gbogbo ẹni tí ọba ní dá Ọlọ́run lẹ́bi pé ó ṣe pè ń léèyàn hmm. ṣé wọn nìkan ni ilé bàbá rẹ ṣé wọn nìkan ni ládùúgbò yìí àwọn akẹ́lẹ́jọ́ bámárì ẹlẹ́mìí kú ẹlẹ́mìí ti wèrè. Hmm. àwọn kẹlẹjọ gàdẹgàn skul bọba pàdé wọn lónìí wọn nà ń gbọ́ lọ́wọ́ tọ́ba yẹn kọ́lọ́ wọn bọ́ wá jẹ̀bi bí ọba jẹ̀bi bó ti sọ dáadáa tọ́ da yìí náà kí ọlọ́run pa alhamdulilah. alhamdulilah. kí ni ara tọ́lọ̀ lè fi ọ́ dá tọ́lọ̀ lè torí ẹ̀ kò sọ́ọ̀tì àbí tó lè lùsì. bọ́ba tó ọ̀dá bá mi bọ́ba sọ̀dà fọ́tí lójijì bọ́ba sọ̀dà rọ lójijì kí ni sọ́ọ̀tì ọlọ́run kí lè rí ọlọ́run. ẹnu pé kò wá sọ ọ́ da jákujàku bó ti wà yẹn tó tán ó sì ṣe ó tó ń da sí i. bàbá máa lóore sọ́kọ́ alihamudulilayi. alihamudulilayi. ẹlẹ́kẹta táàfù wa dé ládé dáadáa. Allahu akbar. akramakumullah. bọ́ọ̀nù ti rí náà lè rí fún ọ àti fèmí náà ìfọ̀kànbalẹ̀ mi wá ń da lérí ọlọ́run tó kọ̀ pé ọ̀la mi tó ń da jòlè lọ fún wọn náà bá ní fọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ sọ́kọ́ alhamdulilayi rabbil alamin. alhamdulilayi rabbil alamin. mo kí ìmọ̀mọ́ àgbà mọ́sálásí alhaji muhammad saleh alimam ajimjim ajimjim. ó kí wọn púpọ̀ mo wá sọ́sọ́ mọ́sálásí náà kí n náà ìyá tọ́lọ̀ ní kọ́kọ́ mọ́sálásí náà ọlọ́ba sẹ́lẹ̀sẹ̀ dáadáa. àmín. lẹ́yìn náà mo wá kí àwọn àfa tọ́lọ̀ fi mú àdúgbò yá tìlú ìlú láwọn ìmáàmù ìmáàmù mu mọ̀kàdàmú náà lápapọ̀ mú kí wọn wọ́n padà sọ́dọ̀ àwọn ọmọ rí. àwọn ọmọ àlùbáríkà. àwọn ọmọ àlùbáríkà tó yẹ káwọn tó bí wọn nílẹ̀ yà àlùbáríkà ni wọn níyà ní bàbá wọn wá kú sí iṣẹ́ ìjọba wọn ń ṣiṣẹ́ lẹ́tọ́rà bíbí ebo tẹmí tí n bá sọ ẹ má kíyèsí o. ẹ máa sọ. ẹ filẹ bẹ́ẹ̀ ni. Ah. lẹ́yìn ọba tẹ̀ tún ìbò yín ṣe yóò délé. àbá yìí kèé yà yín. tọrọ dá mi lójú pé mo sí ní ọ̀rẹ́. bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo nǹkan uh-uh. tọ̀. níbi ìwé ibi ìwé mo sí ní ọ̀rẹ́ èmi ọ̀kadù kárùmọ̀ ẹlẹ́sẹ̀ bìlọ primary school náà mọ̀ ká ìwé ìtì wọlé ìwé jọ náà mo sí ní ọ̀rẹ́. senior ní lóòótọ́ ẹja máa ń so. àwọn lẹ́tọ̀rọ̀ gbogbo wa náà wọn náà sì ní wo bẹ̀ lónìí. insha allah. àwọn lẹ́tọ̀rọ̀ wa yìí tẹ́ni eré bí wọn ní ìyá àti ní bàbá wọ́n bí wọn pẹ̀lú ire wọ́n tọ́ wọn pẹ̀lú ire. wọn lọ léèwé pẹ̀lú yire wọn parí ẹ pẹ̀lú yire hmm. wọn wọ sẹ́nà pẹ̀lú yire wọn wọ sẹ́nà pẹ̀lú àwọn ọmọlọ́mọ yire níre níre ni ti ti wọn ike bọ́ ti bí wọn nù. ire òun náà sọ wọ́n dẹni ire lọ́dọ̀ ọgbà tọ́fẹ́ dábẹ́ ni kí sẹ́lẹ̀ mi léwé mọ́tò dá ẹ wá ń tọ́ àwọn ọmọlọ́mọ bẹ́ẹ̀ ni pẹ́yìn lè bí wọn ẹ kà wọ́n kun tẹ́ ẹ bí ẹ wá ń ṣe wọ́n bẹ́ẹ̀ inú àwọn ọmọ náà wá ń dùn sí yín púpọ̀ ọkàn yín wá ń balẹ̀ ẹ ń wọ ẹ ń wọlé ìwé bẹ́ẹ̀ ti fẹ́ táìmù tẹ fẹ́ lẹ̀ wọlé gbàtọ́ bá wù yín lẹ̀ jáde pẹ̀lú fọkànbalẹ̀ without security without wọn bọ̀ lẹ́yìn ń bọ̀ lókè ń bọ̀ sálẹ̀ ó pín wàhálà yóò kó lè sọ irú yìí ó nìyàn yàn fada ni nítorí pé ẹ ti di ire lọ́dọ̀ àwọn ọmọ rí wọn yìí. Allah kubaru. wàá tó ṣe yín bẹ́ẹ̀. afọ̀rọ̀ yín ti sọ́dọ̀ ọba náà ti bẹ̀lẹ̀ wọ̀rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mójútó dòní tí o sì fi rẹ̀ alájọ ibrahim tí a mọ̀ nínú abba muhammadu kì í ṣe báńkì wọn bá jòkó oyè kan ẹ wá ìfọkàn tí ń bọ̀ yìí wọn bọ̀ wá wá jòkó báyìí ọjọ́ ńlá kọjá wá sẹ́yìn báyìí kọ́ wá mi kọjá ìgbẹ̀yìn ìgbẹ̀yìn bá bẹ́ẹ̀ kẹ́ni ń lala amú amú yìí. ọba tọrọ yìí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àtúnfi lé lọ́wọ́. àmín. àmín. àwọn èèyàn bẹ́ẹ̀ sàmì òòrùn lọ pa wọ́n òòrùn ní. àmín àmín àmín. tọ́wọ́ bá kẹnu bọ̀rọ̀ yín púpọ̀ àníní nǹkan kan wí mọ́. nísìnyí wọ́n pẹ́ kí la ní ọwọ́ àṣẹ kí ni ń ṣe yìí. àti kí wàá dún àbáyé tó pọ̀jù lọ́dọ̀ Yorùbá. kéèké di bára wọn pè. nísìnyí wọ́n pẹ́ torí owó ni. ẹ <laughs> tawro ada barnamij in ka ce malami shine a guda uku ne malam to akwai malami akwai malami akwai mai takarda akwai mai takarda akwai maga takarda to waye shi yanzu akwai mai boza akwai maga takarda kuma akwai mai busa yawa shine mai takarda yake in ka ce mai takarda shine in ka ce malam in ka da almajiri shine eh shine in ka ce almajiri shine ne in ka ce mai takarda ne in ka ce magga takarda amma akwai babanci akwai babanci mana to maga takarda maga takarda shine babba shine babban shi a ce mai maga takarda la ilaha illallah lal amru amri wala tadbiri tadbiri wala شؤون التي تجري بتقديري àfi gbogbo eléyìí rẹ tó wà ní ìtọ́ dá mi lójú pé òsì eléyìí bú mbẹ bẹ́ẹ̀ lórí bú máa bẹ ní ìkọ́ra kò jẹ́ olórí kọ́ra ànàkà gbóhùn rèé kò sí eléyìí bú tó wà ní ìdá kò sí kọ̀ wá kọ̀ wá bí kọ̀ wá kọ̀ wá kọ̀ wá à kọ̀ wá kò sí bí kọ̀ wá lọ́sẹ̀ yìí kọ̀ wá lọ́sẹ̀ yìí kọ̀ wá tura ti ọdún yìí nù kọ̀ wá lọ́sẹ̀ yìí kò wá yẹ kọ̀ wá lọ́dún yìí kan rí nìyẹn kò dẹ̀ ní wá mọ́ àfi gbogbo ẹlẹ́rìí ẹ̀ ń tẹ́ mẹ́ńjọ kọ́ ìlọ́kùnrin àti ìlọ́mọ ẹgbẹ́ lọ́hùn fún muhammadu murtala jésù mọ́bí ẹ̀ nípàdé ìdáná ọlọ́run. àmín. ọlọ́run fúnra rẹ̀ ò ní da ọlọ́nà. àmín. ntọ́lọ́n bá fẹ́ dárò náà ní dẹkùn ayé sí i ọlọ́run ò ní da ọlọ́nà. àmín. gbogbo jíjàmọ́ ìra ìdáná ìdáná ẹ̀mí ìdáná ìmọ̀ ìdáná làákàyè ìdáná ojú ìdáná etí ìdáná ìjẹ́yàn alágbèjà ah, bí ti ṣe tó kọ̀ọ̀kan wá jẹ́ yẹn ò ní sàgbákò bẹ́ẹ̀. àmín ìwọ nìkan kọ́ gbogbo ẹni tó bá sàmì tì mí gbọ́ ni ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wọn náà. àmín ọlábí mo lè mọ̀. ọlábí tọrọ lè mọ̀. Ah, àwọn amọ̀bí ọlábí tọrọ lè mọ̀. àbá àti àkà amọ̀bí tó lè mọ̀. ẹ dákun jẹ̀mọ́. akramakumullah. lẹ́yìn náà mo wá kí àwọn. banking and finance tí wọ́n ní programu yìí àfa wa amiru wa ní bank and finance muhammad jami ibnu muhammad salihi oyekan adiẹrin bamba abambadiẹrin allah kubar dukule ọmọ mi ni púpọ̀ ọ̀rọ̀ rẹ̀ yà mí lẹ́nu bàbá tó bí ọ alhaji wa muhammad saleh ajẹ́rìí bàbà bàbà jẹ́rìí ó yẹ kàn bá a bá ti yọ bàbá oníyanjú kúrò lẹ́kọ̀ọ́ ajẹ́rìí bàbà lọ́kàn ládàbíyà insha allah. nga tẹ̀yìn tí ń bẹ́ ń bẹ́ ọmọ kí bàbá alhaji àgbà ni ajẹ́rìí bàbà njọ́ títí ń bẹ́ ń bẹ́ ọlọ́wọ̀n ọjọ́ tẹ̀ wọ́n lójúmọ́ lẹ́nu. alhamdulilayi. àwọn àdàbíyà àti ìjà àfa ní kò bà wá lójú jẹ́rí. Allahu Akbar. bàbá tó bí ọmọ yìí dáa púpọ̀ ẹni tí ma kó yàn mára ni hmm. bó ti ga tó bẹ́ẹ̀ ní sẹ́fí kúnlẹ̀ fún yàn lọ́jọ́ ọmọ yìí nàlá bó bí bàbá yìí náà ti ga nù. Insha Allah ó sì gbalẹ̀. òun ò tí ikun tí ọ̀gá tí ì máa jáde ikun bàbá rẹ̀ ti jáde dáadáa. tiẹ̀ náà padà jáde ń ṣiṣẹ́ lọ́wọ́ nù. ẹjọ́ dọ̀gá náà. àfa ńlá náà ni bàbá tó bí. Insha Allah kọ́ra tí ma pè ní wàlíyù ọlọ́run ó sí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ara fún wọn. torí pé olólùfẹ́ gbogbo àwọn àfààní. Allah akubar. àṣẹ tẹ̀dá ẹgbẹ́ rẹ lọ́ba tún ṣe. lọ́ba tún ṣe o. tẹ̀dá ẹgbẹ́ rẹ lọ́ba tún ṣe. lọ́ba tún ṣe. gbogbo ẹni fọmọ sáyé tí ń fẹ́ yìí ó dùn tẹ̀dá ẹgbẹ́ rẹ lọ́ba tún ṣe. tẹ̀dá ẹgbẹ́ rẹ lọ́ba tún ṣe. tẹ̀dá ẹgbẹ́ rẹ lọ́ba tún ṣe. ẹni fọmọsáyé tó fẹ́ yìí ó dùn. tẹ̀dá ẹgbẹ́ rẹ lọ́ba tún ṣe. Oh, oh. bí n ti ń rí ọyìn rí bàbá rẹ báyìí o. insha allah. gbogbo jẹ̀mẹ́ ẹ̀ bá ń pe àfilẹ̀ ẹ̀ lọ́wọ́. ọlọ́wọ́ àfilẹ̀ ẹ̀ lọ́wọ́. àfilẹ̀ ẹ̀ lọ́wọ́. ọlọ́wọ́ àfilẹ̀ lọ. ẹrú rere ọmọ òye kan. àfilẹ̀ lọ. ẹrú rere ọmọ òye kan. àfilẹ̀ lọ. kò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ sọnù. àfilẹ̀ lọ. kọ́mọ dààmú kọ́mọ sàgbà kò. àfilẹ̀ lọ. kọ́mọ sẹ̀sí kọ́mọ sàgbà rẹ̀. àfilẹ̀ lọ. ọlọ́run àfilẹ̀ abilẹ̀ lọ́wọ́ abilẹ̀ lọ́wọ́ olúwa ọmọ òye kan. àmì ilé ẹ lọ. ẹrú ẹ̀rẹ̀ ọmọ òye kan. bàtàbàtà àmì ilé ẹ lọ. kọ̀gbọ́dọ̀ kú kọ̀gbọ́dọ̀ sọ̀ọ́nù. àmì ilé ẹ lọ. kọ̀mọ́dà púpọ̀ mọ́sàgbà kò. àmì ilé ẹ lọ. kọ̀mọ́sẹ̀ sí kò mọ́sàárẹ̀. àmì ilé ẹ lọ. kọ́mọ́ ló ń ṣe pé àmì ilé ẹ lọ́wọ́ lọ́wọ́ àmì ilé ẹ lọ́wọ́. Abile lọ́wọ́ ọlọ́run wá bí ilé lọ. ẹrú rẹ̀ rè ọ̀rọ̀ ló wá pè é ti jẹ́sọ̀ ìlú ṣéwù àbí ẹrú gbọ́dọ̀ kò gbọ́dọ̀ sọnù àbí ilé ẹ lọ. kọ́mọ́sà fún kọ́mọ́sà gba pé àbí ilé ẹ lọ. kọ́mọ́sà sí kọ́mọ́sà rẹ̀ àbí ilé ẹ lọ. ndedúró ndejoko ndejoko àfa yìí ọba ìlà tọ̀dọ̀ tiẹ̀ kárí gbogbo àwọn alábẹ̀sẹ̀ àwọn kọ́lísì ẹ̀ tẹ̀jọ́ ń ṣe banking and finance àti gbogbo ẹ̀yin amiru. àmírù àmírù department kọ̀ọ̀kan twenty one twenty two débi tó parí sí. Masha Allah. àti gbogbo ẹ̀yin akẹgbẹ́ wọn náà tí ọba sẹ́yìn kọ̀ sáwọn. Allah ìyẹn gbọ́dọ̀ jẹ́ ìmáàmù láì má níjàmá. Uh-uh, ìmáàmù wèrè nu ìmáàmù tí ò níjàmá wọ́n sì ń pè ọ́ ní mọ̀mú ó sì ń dáhùn kọ́ lérajọ́ ọmọ sìn. kọ́ máa sìn lókù. wọ́n wá bẹ̀rẹ̀ tí ń jẹ́ ìmámù léèrè pé ìmámù. naam. bó o ló ti jẹ́ wọn ni ah, ó kàn àgbàlagbà wọn sọ yìí nda mọ́mọ́ àbí sọnù bí ìtẹ̀yìn rẹ̀ oníṣì. eléyìí ní jàmá. ó kọ ọba ìyá rẹ̀ níjẹ́. òun sì àti ní jàmá. ó sì ní jàmá. bàbá ìyá rẹ̀ ni kàwúlóko ìmáàmù lájẹgùn lè gbèjìlá. kàwúlóko ni. ń sì lè múra àti ìmáàmù lọ́hùn. <laughs> ládà mùtárù. ọdọdọ Ọlọ́run. ọdọdọ Ọlọ́run ẹja mọ̀ nsọ. ládà mùtárù lọ́dọ̀ Ọlọ́run. ṣá ọlọ. ládà mùtárù lọ́dọ̀ Ọlọ́run bàbá rí bẹ́ẹ̀. ní àwọn. wàá sọ pé alihamudulilayi. alihamudulilayi. wàá bá ń kẹsàn-án kẹlẹ́ pé Allah. Allah. ẹ̀rí rẹ̀ pa mí tọ́lọ̀ ní sírọ́ọ̀kì tí ń jù sáwọn èèyàn ní òní gbọ́wọ́ kè bọ́lọ̀ ẹni kó ju sírọ́ọ̀kì sí ọ ni. Allah. Allah. yóò wá ọlọ́run fi múlìkì màlà ọ̀sáàní. wàlàkọ́dí alimutu bí anaka faridun samadu. n bọ̀ fa. akiramakumula. ẹ jẹ́ kẹlẹ̀ kẹta mi lẹ́yìn Allahu akibar. kul huwa Allahu odidi kan gbogbo àwọn olórí wa níwájú ọlọ́run baba alájẹ àgbà tán tó bí yan. rahimahumullah baba alágége àtàwọn tó bíyan rahimahumullah baba àgbàlagbàjì àtàwọn tó bíyan rahimahumullah baba oníwàsí àgbáyé àtàwọn tó bí àwọn náà rahimahumullah òkè kò béèrè àtàwọn tó bí wọn rahimahumullah baba àgbàlá ajẹtùmọ bí àtàwọn tó bí wọn baba ńgbódòfò àtàwọn tó bí wọn baba àgbàlẹ kásándugbó àtàwọn tó bí wọn àfa àwa nísàlẹ̀ kòtò sàlẹ̀ jẹrà sàlẹ̀ àkànní ìsàlẹ̀ àṣà ìsàlẹ̀ kókò àtàwọn tó bí wọn bàbá wa lókè súnà òkè lélè òkè lèrú òkè ta òkè anífowóse òkè kéré òkè òkúta ah òkè ose ń yẹlò òkè ose dénà àtàwọn tó bí wọn ò ní bínú ń yẹlò òkè baálé làwọn jẹ lórí ẹtì wọn baálé wọn jẹ lọ́dọ̀ wọn àwọn baálé òkè ose nu. àwọn bàbá wa nígbódòfù sọtàfù màlẹfù yèrèfù kútìjìfù nùwàkọfù gbòjìfù àtàwọn tó bí wọn. rahmahumullah. bàbá wa àgbà ní kọ̀rọ̀ gùrùmọ́ bàbá ní kọ̀rọ̀ afọ́jú kọ̀rọ̀ àjàsá kọ̀rọ̀ yọ̀ọ̀tẹ́ kòmórí nkàràtú kọ̀rọ̀ àgbá kọ̀rọ̀ kítúni wọlọ́mọ kọ̀rọ̀ tápà ó ń darí àtàwọn tó bí wọn bàbá nítẹ̀ ẹ̀pà ìtẹ́ ẹlẹ́pà ìtẹ́ ẹlẹ́fun ìtakúdìmọ́ ìtadú ìtàlàmú ìtakúrè ìtòògùnbọ́ ìtàmádù ẹ́ ẹ̀ máa ṣe ìtàlàmú ń jòrè ìtàlàmú wọn bẹ́ẹ̀ ìta ìtahùn méjìlá ni kọ̀rọ̀kọ̀rọ̀ tí ń bẹ lọ́rin méjìlá àwọn kòtòkòtò tí ń sàlẹ̀sàlẹ̀ tí ń bẹ lọ́rin méjìlá òkè òkè tí ń bẹ lọ́rin méjìlá. gbogbo ìwọ̀n bẹ́ẹ̀ kòkókò béèrè ọba salati bàbá ajé tèmi ọ̀dára bàbá nílẹ̀ àgbà bàbá wa mọ́dà yìí kókóró bàbá wa nílé bẹ́gọ́rẹ̀ bàbá wa àfa àtọmọ kíwẹ̀ pọ̀ jùlọ láyé làfa ní nǹkan bí ọdún kan ni sọ hundred years sí bàbá náà jáde láyé. Allahu akíwẹ̀rù. òun pọ̀ jù àfáwà dára bi, ọmọ kí wọn àfáwà dídì ni bàbá wa gbani sóró àfáwà dídì ló bí ìyá tó bí wọn àánà wọn tún kọ́ wọn kéwù kòkè kò béèrè àkọ́kọ́ tán kú nineteen thirty six ọmọ kí wọn àfáwà dídì ni. Allahu Akbar. bàbá wa alábìdún kéèlè tán kú nineteen fifty bàbá Abdulrahman alábìdún ọmọ kí wọn àfáwà dídì ni. Allah. Baba wa gbàdírí Jésù lákàlà ń bì ọmọ kí wọn àfáwà dídì ni. bàbá wa ní tó bí tọkọ àfàwà àgbárígìdó mà ní kéwú ọmọ kéwú àfàbàdé nìyí àfàgbà tó pilẹ̀ gbogbo tí ìjà àfà nílùú Ghana ọmọ kéwú àfàbàdé nìyí. bàbá wa kùnbúrí ń kàràtú nílé aṣọ ọmọ kéwú àfàbàdé nìyí. Allah gbogbo àlàyé ọlọ́run pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n kéwú lára àfàbàdéńdè àfàbàdéńdè ọmọ kéwú wọn yẹn jújù kọ́dà àfàwà tẹ́rí àgbà ọmọ kéwú àfàbàdéńdè. Allah akbar gbogbo wọn ni ọlọ́run ọtún kẹ ọtún kẹ ọtún kẹ ọtún yọnu ọlọ́run ọtún yẹ fọkàbalẹ̀ ń wọ́n dúró tiẹ̀ yìí ò ní bàjẹ́ ọlọ́run bá síbá wọn fa. bisimilah ikul huwa allah. bisimilah irrahman rahim kul huwa allah ahad allah usomed lam yaldi walam yulad walam yakun lahu kufuwan ahad amiin. ọlọ́run ò ní fi gbà pa yín lẹ́kún. amiin. amiin ojúṣe ànábì nínú islam. nínú islam ntẹ ni a sọ̀rọ̀ bánu. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. وبه نستعين رب زدني علما. ó yẹ ọmọ mi lọ́dọ̀ àfa kéwì ọlọ́run sáyé kan lùbáríkà yìí alibarika ọlá ní Muhammad. ẹ wo àyà yìí àyà kan péré náà ni mo kì í. àyà kan náà ni. ọjọ́ ti lọ púpọ̀. insha allah. tí ìbá ṣe pọ́pọ́ rẹ̀ pé ànábì. wàláwùlà aminu ma sẹ́yìn dátìrín ìjà lóhùn. wàláwùlà aminu. ما شهدت رجال ولا عرف ولا عرف الحلال ولا الحرام لا إله إلا الله anabi lọ́jà mọ gbogbo ẹ̀. wàlẹ́ olè la amínú. àfa yìí. máa ṣe ìdẹ́tìrì ìjà lò. ẹ jẹ́ nǹkan gbé e látòkè. ẹ gbé. E níbi ọ̀gá jù. àfà ẹ jẹ́ ń gbé láti bí ọ̀gá. naam. àwọn tí màá gbà nábì yìí sálọmọ ọlọ́run. ká gbé e láti bẹ̀ ń ọ̀rọ̀ ò lè yé. ẹ ṣe mistake ọkàn jẹ́ pé ẹ níìdì ká fún yín ní àlàyé díẹ̀. àlàyé lẹ níìdì kì í sọ̀rọ̀ ọjà. ìfẹ́ lẹ ní sọ̀rọ̀ ẹ wọ́n fi ọlọ́run fọ́ kátà gbégbé ti tó yìí náà wúlò ní gbogbo ayé kọ̀ wá kankan. wọ́n wá gbé odidi ọmọ ìjábùn ní ìka máa fi pè é. àbáyé ẹni tí ọ̀bá lẹni tí ó kílè mọ́ ilẹ̀ bá fi bọ́ ọlọ́run. Hmm tí ò lẹ́ni tí ó kílẹ̀mù ẹ̀. bọ́bá ṣe pé àfẹ́ bùn àfẹ́ bùn àfẹ́ bùn ọlọ́run lọ́mọ. ee anabi adamu lọ́tọ́ sí. aleyhi salatu wa salam. òun là bá pè lọ́mọ ọlọ́run. bẹ́ẹ̀ni. anabi yìí sábà ń pè lọ́mọ ọlọ́run yìí. òun onílé ìyá kílẹ̀mù ẹ̀. bẹ́ẹ̀ni ọlọ́run tí ó dìde. onílé ìyá. bẹ́ẹ̀ni ó ní stéètì ìyá ẹ̀ ní local government ẹ̀rẹ́ ẹ̀kọ́ ó ní wọ́ọ̀dù tí ìyá rẹ̀ bí lọ́ndì sí ẹ̀yẹ dákun stéètì wo ni tànẹ́bì ádámù kọ́ńtìrì wo ni local government wo ni wọ́ọ̀dù wo lẹ́ tànẹ́bì ádámù sí. kò sẹ́dẹ̀ tó lè dúwe ẹ̀ tó lè tọ́ka. wàlẹ́ ọ̀làlà àmì inú máa ṣe ìdàtìrìjà lóhùn wàlá òrìfò àrà wàlá àrà mú. ẹ dákun ẹyin bá yín lẹ́tọ́ àtẹ̀ mẹ́jọkọ́ ọlọ́run ní lálàsí yìí o bẹ́ẹ̀ n bá sọ̀rọ̀ ẹ sáà máa he mí ẹyin tẹ̀lé lọ́ní náà nìyí àwọn alánàmú gbogbo àwọn sàrùmí gbogbo àwọn tó jòkó yìí pápátá àwọn náà nù. àwọn náà nù. àlọ́fà ẹ̀dá ọ̀dà alihamudulilayi wọn mọ́dà alukura wọn kò sí tọ́tọ́ wọn tó ẹ dákun jàmá ta ni ìyá tó bí ádámọ̀ fún àwáwù àmì tó bí ádámọ̀ fọlọ́hún ta ni bàbá tó bí ẹ wá ń sọ tó dínkù lára ádámọ̀ tá a fi lè sọ pé ńgbà tí ọ̀rẹ́ ni bí lò tó nìyí. kò sí ní tí ò pé lára ẹ̀ wọ́n kẹ́bi kéèyàn káàtó kọ́sẹ́ ní káàtó tán níbi àdámà. kò sí káàtó tiẹ̀ ń tọ̀ lẹ́yìn ni ọ yẹ kébi kí ọyọ fẹsẹ̀ nílẹ̀ ẹni ẹsẹ̀ rinlẹ̀ tó ànábi adamu òsì ma. òsì ẹsẹ̀ tiẹ̀ òtí òtún dúró lẹ̀. àbá yìí ọ yẹ kébi kí ọyọ sa bí ọmọ ọ adamu bí ma kú. ó bí ọmọ kótó ọmọ òun àtìyàwó rẹ̀ ìgbà wọn bí ọmọ dẹ́rì àtọmọ àtàrọmọdọmọ tó di four hundred forty four thousand lódì pé àwa wùdí abadé ìdí àṣẹ fètò sọmọ bíbí. ẹja wa náà gbìyànjú ká máa bí bẹ́ẹ̀. ó la ilaha illallah. wàlẹ́ òun lẹ́ máa ṣe ìdẹ́tìrìjánu wàlá orí fúnlẹ̀ aláàlú wàlálẹ̀ aramu. ẹ bá ń kíbo sí ọlọ́run pé Allah Allah Allahu akíbẹ̀rù. àròyé wáyé nu o Allahu akíbẹ̀rù. ẹni tí ń pe isa lọmọ ká pè ká pàkíyèsí wọn ni. ká pàkíyèsí wọn ni kì í sọ̀rọ̀ ọjà. ní tí wọ́n fi torí lọmọ ni pé kò ní bàbá. bẹ́ẹ̀ni. ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fi torí ẹ̀ pé lọmọ ọlọ́run oyún ànábì isa èyí tó bá kéré jù ní oyún tiwa lóṣù méje minimum ni last minimum seven months wọn máa pè é premature wọn lọ lé mọ́nú kótó kan kó E ma wọ́n jókòó mbẹ́ nífa bí àwọn ìbò ń. àní ẹ máa ń sọ ẹ máa sọ ẹ sọ dáadáa àgbọ́yé. ẹ̀yà kò mú lọ. ọ sẹ́ẹ̀rí ọ yẹ kéèyàn máa gba gbogbo ọ yẹ máa ṣe ìbà fún nǹkan. wọ́n ní kórí ó ṣe gáfàrà forí. wọ́n ní kí gẹ̀ǹdẹ̀ ó ṣe gáfàrà fọ́rùn. kọ́mọ kéékèèké ó ṣe gáfàrà fàgbàlagbà kó lè ba àpẹ́ láyé. ọ ṣe gáfàrà fáwọn méjì yá yìí. ẹ bẹ́ẹ̀ ni talẹ́ ni àkọ́kọ́. àwọn lẹ́tọ́rà ẹni. a ṣe gáfàrà fún ká tó máa ṣèbó. máìkì ọwọ́ yìí náà ò kì. ọ̀dà akí máìkì yá ti yá tó bí. bẹ́ẹ̀ni. tàwọn lẹ́tọ́rà tẹ ní akí ọlọ́pàá ti ń ni owú ní Tara. ẹ. rárá owú ní dààmú ẹ. rárá bó lórí. kàkẹ́ nẹ́bí baba sọ́ọ́rí tó fẹ́ lọ́mọ́ lọ́bẹ̀. ẹ jẹ́ ń lọ́ọ́bẹ̀. o lè lọ́ọ́bẹ̀. lẹ́tọ́rà làwọn lẹ́tọ́rà lẹ́yìn náà. èbó làwọn èbó mo fẹ́ mọ̀ sọ yìí. ẹ bá rábì kìlẹ̀ yín sí ti. wàláwùlà àmínú máa ṣe ìdásí rìjálù wàlá òrìfà làálù wàlá làárámù àbá dada yìí. akiramakumullah. allahu akbar. allah oyún anabi isa aleyhi salatu wa salam. aleyhi salatu wa salam. inú nami gbẹlẹ ọmọ ọlọ́run ni pé kò pé kò pé wákàtí kan ẹ kò pé wákàtí méjì wákàtí kan náà. àtọyún àti bíbí. kò pọ́jọ́ kan. bẹ́ẹ̀ni. kò pọ́sẹ̀ kan. kò pọ́sù kan káwọ́tọ́ akóso mẹ́sàn-án. Hmm. àti lílóyún mẹ́ríàmù àti bíbí kó bí isa láàrin wákàtí kan. ọlọ́run dẹ́ ẹ̀dá oríṣi mẹ́rin láti fi hàn ayé láti fi kó ayé lẹ́kọ̀ọ́ pàápàá jùlọ àwọn àtàjọ ọkùnrin àtàwọn àtàjọ obìnrin ah, ah subhanallah láti fi kó everybody lẹ́kọ̀ọ́ torí pé the first lecturer tí gbogbo ayé níláyé ọlọ́run ni Allahu akíbẹ̀rù òun làbá àtàfi gbé wa pé إذا لم يعنك الله إذا لم يعنك الله فيما تريده فيما تريده فليس لمخلوق إليه سبيل أفاي أكرمكم bí Ọlọ́run bá lóhùn ní kún ọ lébi ń tàn fẹ́hùn. Ìdá lámúyò ẹnìkà lọ́ọ̀hù. Wọ́n fẹ́ máa kéwù ọlọ́lọ́wọ̀ kún ọ. Ìdá lámúyò Ìwọ ni wọ́n fẹ́ mọ̀ wí ọlọ́lọ́wọ̀ kún ọ. Ìdá ń wá lọ léèwé ń tarẹ̀ lọ́wọ́ ni. ń tarẹ̀ ni yóò padà sí ọ̀gá fún. lámúyọ̀ ìníkà lọ́ọ̀ọ́ fi máa torí dùn. wọ́n padà wá bí bò náà tó ẹ̀jẹ̀ lè kọ́sẹ̀ ìwé yóò yé mi. Hmm kéwù yìí ò yé mi. sọ́ńgbà fa. ìdá lẹ́múyò ìníkà lọ́hùn. bọ́lá ń bá tilẹ̀ wò ní ìrànwọ́ lọ́wọ́. fi máa torí ìdùn. lẹ́ni tó ń fẹ́ nǹkan bá tilẹ̀ wò ní ìrànwọ́ lọ́wọ́. balẹ̀yìísà lima sali òkè ilé ìṣẹ́ bí. ẹni tó lè gbìyànjú tó lè fẹsẹ̀ nílẹ̀ bó ti sọ̀kìsì mẹ́ kò sí. kò sí kọ́dà kuma má bọ̀. wà á ní hùwà. bọ́lá ń bá tilẹ̀ wò lọ́wọ́. lámúyòrì sí dìkà. ee ní samana rẹ. lámúyòrì sí dìkà. bọ́lá ń bá ní samana èèyàn. ee ní samana lágbájá máa bọ̀. wà á ní húwà. bọ́lá bá tilẹ̀ wọlé fúnra wọn. lámú ìrìnsì díkà. bọ́lá tilẹ̀ wọ̀ ní sàmìnìyàn fi kulli masilaki. fi kulli masilaki. dọ̀lálítà. dọ̀lálítà. orí ma. dọ̀lálítà. wàláwó anna sàmà. wàláwó anna sàmà ká dalilu. masha allah afa yi. akaramakumala. wa ini huwa. lamu ìrìnsì díkà. ajabirasa kọmanda ọlọ́run sọ̀rọ̀ ikú àlùbáríkà náà. fi kulli maslakin dọ̀lálítà wàlà anna samaka dalilu. àfa dada yìí. akramakumullah. ìgbà tó ń wí dada. ìtọ́ lamu yu'innika Allahu fima turidu falaysa limakhluqin ilayhi sabilu. ajá brazaki ọ̀fẹ́ jòkó ni ọ̀gbọ́n àti jòkó lè dúró náà jẹ́nẹ́sì. Oh, oh ìdánlámúyò ìníkàláhù. ọba mi lẹ́nu iṣẹ́ ọ̀fẹ́ lọ́ọ́ jòkó. fi máa turi dùn. la ilaha illallah. ìdánlámúyò ìníkàláhù. Eh, eh. fi máa turi dùn. ẹ wo bó ti sẹni bẹ́ẹ̀ bó ti sẹni bẹ́ẹ̀ ọmọ àlùbáríkà. falẹ̀ isa lima xalu kini ilé yìí sẹ́bìlù. ẹ jẹ́ òjòkó lẹ ibi kẹ́ni tí ń bọ̀. wa ẹni huwa. ọ̀ya jòkó lẹ máa wá jòkó ní. lamuyorì ṣe dika. máa wá jòkó lọ́dọ̀ mi yà yà fi kulli maslakin. jọlalita walaw anna sama. jọlalita walaw anna sama ka dalilu. o yɛrɛ pẹ̀lẹ́ gbɔlɔ ibi kɛnɛ ɛbɛ tɔ lagun sara ɔsɛ sisɛ bi kan dali tó ìṣe wa inú. wa inú wa. bala ma ti ló wọlọ. lamu yorì sídìkà. èyí ni samani lágbájá. fi kun lè masila gbogbo gbèsè rẹ kọ́ra kókó poli kọ́lọ yunifásitì kọ́lọ gbogbo ẹ̀ ọlọ́ba ti ló wọ̀ ní samani yìí. fi kun lè masila ẹ ẹ wo nbẹnu ọmọléwé yà yín nbẹnu yunifásitì wọn bẹ káàkiri ayé ń padà bọ́ta wọn bẹ káàkiri ayé ìyá tó ẹlòmíì wàlíyà ọlọ́ọ̀ni Allah. Hmm. bàbá tó bí ẹlòmíì mọ́mú àgbà mọ́sálásí kan ni. Allah. Hmm. àmọ́ ngbà tọ́lọ̀ lóhùn ní sàmọ̀nà ọmọ kò sínú àwọn àjọ rẹ̀ léwe. Hmm. kò sínú ìjọ rẹ̀ léwe. ẹ̀ńtọ́nà bá ti lóhùn ní sàmọ̀nà rẹ̀ tọ́ba délé ìwé kò ní sínú ìjọ rẹ̀. Allah kò sí mọ̀nà ọlọ́run pẹ̀lú ẹ̀. kò ní sínú àwọn ọmọjọ àwọn ọmọ rẹ. Allahu akbar. wa inni huwa. kọ́lá ń bá tún lóhùn ọlọ́run. lamu risidika. fi kulli maslakin. wọ́n pọ̀ bù yóò kọ́nà láyé ní sàmọ̀nà ẹ̀. dọ̀lálítà. yóò mọ̀ ni. dọ̀lálítà. ó sẹ́ni ibùnú. dọ̀lálítà. tiẹ̀ tánu. dọ̀lálítà. yóò ṣe kọ́ọ̀tì. dọ̀lálítà. yóò ṣe gbé dọ̀lálítà. yóò rú rẹ́tọ̀. dọ̀lálítà. yóò lọ àwọn yòó ló jẹ. dọ̀lálítà. yóò lu tasi dẹ́fà. dọ̀lálítà. yóò lu ọlọ́kadà. dọ̀lálítà. kẹ́kẹ́ gbalagbala bukú. dọ̀lálítà. sọ́dí ẹ̀yẹ́ àwọn ọmọléèwé. wàlá o anna samaka dalil. wàlá o anna samaka ka samaku ẹja ní jẹ bẹ́ẹ̀. akira mọ̀ kọ́ bọ̀. àfa balaga ni law anna samaka dalilu kí gbogbo àbọ̀bọ̀ olómi tútù ayé kóra wọn jọ káì tọ́mọ polóko gbòtí máa ń dààmú ayé rẹ. yóò máa wò ó láti inú mi. kí gbogbo kóra wọn jọ láyé gbogbo tábà sẹ́fọ̀ kò ní sàmọ̀nà rẹ̀. kọ́lẹ́lì tà. ẹ bá. law anna samaka dalilu. ẹ dákun bíbí anabi Isa. aleyhi salatu wa salam láàrin àti lílóyún àti bíbí láàrin wákàtí kan. akérèmọ̀gbọ́n wọn ni kẹrin. ṣebí tí mo dénú. bẹ́ẹ̀ni ìdẹ́dà nabi adama alayhi salatu wa salam láàrin wákàtí kan náà lọ́fọ̀ àti Qur'an fi gbé wa pé ẹ̀nà masala Isa inda Allahi kamasala adama khalaqahu min turabi thumma qala lahu kun fayakun wákàtí kọ̀ọ̀kan la méjèèjì akiramakumullah ẹ̀dá méjì nù adá anabi adamu alátara kò ní níyà kò ní ní baba ọlọ́run wa kápá káwa náà ọmọdé yìí bẹ́ẹ̀ káma rẹ̀ ní bí wa fúra ara wọn dábàá tí ò lakọ tí ò labo tó sì ń bímọ. tí wọ́n sì ń bímọ wọ́n sì ń sẹ̀mí. ara wọn dábàá tí ò lakọ tí ò labo tí ò sì labo ń sì ń bímọ. tí wọ́n sì ń bímọ. nínú ẹ̀ ẹja mú ìtọ́ à ń tòsí ẹ̀wẹ̀ yà dán àdán tí màá so ẹsẹ̀ rọ lórí igi tó fèrí kodò tọ́ba fẹ́ sùn. akiramakumullah. ẹ sábà ma ye àdán bàbá ma ye àdán lọ gàmbari lọ́dí àpẹ́ lọ́dí àdán ti gàmbari àwọn àdán ma kẹsàn sórí igi yóò wà lórí kodò. àwọn àdán tẹ̀ ń wọ̀n kò lójú fúrọ̀ tẹ̀ ti yàgbẹ́ kò lójú létọ̀ tẹ̀ ti tọ̀ àdán sì ń jẹ àdán sì ń mu àdán sì ń tọ̀ gbogbo àdẹ́tẹ̀ wọn láyé fájì ni wọn Allah fájì ni gbogbo àdán wọ́n sì ń bímọ wọ́n sì ń bímọ bàbá wọ́n sì gùn kọ̀sádà akọ kọ̀sádà abo hmm. àdàkùn tó sì àdàkàn ẹnu dàda ti jẹun ẹnu dàda ti mu bá náà bàtọ̀ ẹnu ni bá náà bá yàgbẹ́ ẹnu ni. dédé ntí àdágò kó bí ọlọ́run tí kò sí lárí. la ilaha illallah. bẹ́ẹ̀ bá mú àdá bá lanú ẹ ẹ bọ̀ mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá túbọ̀ náà tẹ bá tún lẹ́ẹ̀tọ̀ bá kàn bẹ́ẹ̀ wọ́n tún pè ní àtọlẹ̀dọ́lẹ̀ ní tàdán. Hmm. nínú àwọn dábọ̀ ọlọ́run tí ọ̀la kọ tí ọ̀la bo tí sì ń bímọ. nínú làdán wà. nínú kòkòrò yímíyímí tí yọ àgbẹ kótó kótókótó yóò bò wọn bẹ yọ máa kórè ẹ nígbà fifty four times bí n bá tí wọn ń pègbà mẹ́rin lé láàdọ́ta yọ mọ wá wà bí n bá tí ń wà ìgbé onígbẹ tó ń yóò ti di ọmọ yìí mímí mẹ́rin fifty four. Na, ilaha illallah. allah. inú dábàá tí ọ̀la kọ tí ọ̀la mọ agbára lé wà ń bẹ̀ dúdú tẹ́rẹ́ nì táwọn àgbàlagbà máa fi sàfẹ́ rí jọ̀hún èmi ọmọ ń gbọ́ máa àfẹ́rẹ́ kẹ rí fún mi ń gbọ́ mọ́. Hmm àti ẹ̀ máa ní ṣe fún ọ. àwọn àgbàlagbà fún mọ́sáfẹ́ rí jọun mm. agbọn ilé tẹ́lẹ̀ báyìí tí mọ́mọ́ odi sára sílì báyìí àkìràmọ̀kùnmọ́ dúdú báyìí kọ̀lá kọ́ bẹ́ẹ̀ ni ọ̀làbù kéégùn òun lọ gbé ọwọ́ ewé koríko kọ́dà lẹ́dà ńgbà míì yóò gbé wọlé ẹ̀ yóò mọ̀ wá kù fún wákàtí méje wákàtí méje seven hours after seven hours gbogbo tó kó wọlé ní ọwọ́ ní ewé òun yóò sì di ọmọ agbọ́n méje lẹ́ẹ̀kan náà. làwọn akọ́wọ́rọ̀. nínú dábàá tí ìpamọ́ fún rẹ̀ ẹ̀yẹ kànákànná kànákànná jẹ́ kan kànákànná jẹ́ ń wò ní kì í pamọ́ fún rẹ̀ ìbáṣẹ́yìn ejò ìbáṣẹ́yìn ìgbín ìbáṣẹ́yìn kọ́kọ́ ìbáṣẹ́yìn adìẹ ìbáṣẹ́yìn ẹtù ìbáṣẹ́yìn gbogbo tíjẹ́yìn bọ́n tiri ti rí yọkàbàdé lé sí i yóò sì délẹ̀ kan náà kò nílò ṣáájú kan lórí ẹ̀ kọ́sábà lè báyìí kó sì kú òun bẹ́ẹ̀ gbogbo ẹranko yóò kó ní ẹyin ni bọ́n bá ti padà sàbálẹ̀ bí wàá pamọ́ báyìí dé kànákànná ní ọ̀pá. Allahu Akbar. ọ̀kanu. akiramakumullah. bá sọ fún yẹ́bi kúlí yẹ́mi hamis. gbogbo ojú àlàmísì pátá ní dábàá máa bọ́lẹ̀ sánmà. inú àwọn ẹranko tí máa bọ́lẹ̀ sánmà màálù tá à ń jẹ́jẹ́ kan. Allah. màálù tá n jẹ ti fílàní tí n sìn ká n jẹ ètí n bọ́lẹ̀ nsọ́mọ̀ ni ọba ẹ̀kẹ́ màálù làbá ń jẹ ẹ̀dá kọ́ tí màálù kaba ti bímọ méjì rí tóbi méjì. ẹyọ kan náà ni wọn máa ń bí ẹyọ kan. kò sí ní bí kan lọ́dún márùn. bẹ́ẹ̀ni kóòtù tó dàgbà kótó. bọ́ba bí kan kótó tó bí mi kì í sọ̀nà ọdún márùn. Allah. ọ̀kan tó bá bí òun náà kótó di jíjẹ kì í sẹ̀yìn ọdún márùn. Hmm, iṣẹ́ ńláńlá ni iṣẹ́. ẹ wo ìmọ̀ ìlú tá a jẹ́ ńlọrin ẹ má ti lọ ti kó o ẹ má ti lọ ti Ìbàdàn o ẹ má ti lọ ti Kánò o ẹ má ti lọ ti Kaduna o ìbáwá ṣe ké màálù táwọn àbúrò àbí Fúlàní sí là bá ń jẹ á ti jagborun. àwọn Fúlàní ó ti máa ṣe kọ̀ǹdọ́ nígbà àwọn àbárí màálù dà mọ́. gbogbo ojú àlàmísà yé ni màálù máa bọ́lẹ̀ ń sánmà. bọ́lẹ̀ ń ọlọ́run kápẹ́ káwa náà máa jábọ́ bẹ́ẹ̀. ọkà pẹ́ ó lè ṣe bẹ́ẹ̀. baba ọ̀dà ádámà látara kò ní ìyá kò ní bàbá rẹ̀ ló fi dá. bẹ́ẹ̀ni. mo lè pe ẹ̀ máa wáyé tẹnìkan ní bí. insha allah ó fi yóò hàn wá. kọ̀wá ti dákẹ́ ń bẹ̀. kè dákẹ́ ń bẹ̀. ọwọ́ adáhà wáwù lára ádámà bàbá ti ń pe rẹ̀ lọ́mọ ọlọ́run ti pe jésù lọ́mọ ọlọ́run gbọ́ yé o. máa gbọ́ o. ọwọ́ adá ìyànẹ́bì yísá lára ádámà ìyá ńlá wa tẹ̀ ń pè ní éfà lọ́dọ̀ yín. ta ni ìyá tó bí àwáwù fún ádámà. kò sí. ókè ńgbà tọ́lọ̀ wọn mú àwáwù jáde lára ádámà tán ìyáwó ló fún lọ́mú. kò sí. ìyáwó ojú ẹsẹ̀ láàrin sísùn àti dídí wákàtí kan náà ní tádàmọ́ fi sùn kó dí àti mú àwọn òjẹ́lẹ̀ rẹ̀. Allah. ojú ẹsẹ̀ tí a mú àwọn òjẹ́lẹ̀ tí ṣe ń rẹ́ ọlọ́ni kí ni jẹ́ ẹ̀ ǹdẹ́ má dàgbà ní sinna. níbo níyìn. ń bọ̀ wá. akramakumullah. lẹ́ẹ̀kẹ́rẹ́ lọ́ba dọ́mọ́gí. tó fẹ́. talọ́wẹ̀. kò talọ́tọ́jú ẹ̀. kò sí. ló gbé. tàǹgbà àtọ́ ó di méjì alẹ́kọ̀ọ́bìnrin ọkùnrin yóò bímọ ádámù bí àwa wù láì sóbìnrin bẹ̀. Hmm. ta ni ìyá tó fẹ́ kílèmọ̀ kó ló bí àwa wù kẹ́ sí. tẹ́ ń pe isa torí kúrò ní baba ẹ̀ ń pè lọ́mọ ọlọ́wọ́ hmm. láàrin wákàtí kan náà jẹ káwọn ọkùnrin máa ṣe fáàrí ọwọ́ mo ti mariamu náà wà wọ́n náà bímọ láì ní sóbìnrin láì ní sọkùnrin bẹ́ẹ̀.

ẹ̀kọ́ tó kọ́ wa ni pé ọba ara lọ́lọ́hún. bẹ́ẹ̀ni kò sí tí o lè ṣe. ẹ̀kọ́ ẹlẹ́kẹ̀jì. ẹ̀yin àtàbí mo ní kọkùnrin ọlọ́kọ kọkùnrin ó ní fami kọkùnrin ó ní ìyàwó kọkùnrin náà lọ́kọ kì í ṣe pé torí ọmọ. torí ọmọ kọ́bọ̀ máa bá wọ̀ ọ́ wọ lọ́ni. rárá torí ọmọ kọ́. ẹ̀yà kùmọ̀lá ẹ̀bùn lọ́mọ lọ́dọ̀ èmi ọlọ́run kò sí ní ìdílé yọ. ẹni ọba wù ní ń dán nìkẹ́ kọ́lọ̀ ní ní padà tọkùnrin ọmọdé báwa wò ti dàbí tóbìnrin ọmọ dọmọ bí tòní sọkùnrin bẹ bí mariam ti dàbí yóò padà dára ń padà wá tọ́ba di ọjọ́ sásúlì. yọ̀rọ̀ tẹ ò á. lọ́jọ́ rẹ̀ tẹ́ mọ̀ àgbákòjọ́ mọ̀sẹ̀lẹ̀. tẹ̀sán alukóló mọ̀rẹ́dẹ́ àti àmà àrùbọ̀ àti. ìyá ti ń fọmọ lọ́mọ lọ́wọ́ yọ̀ọ́ kẹ́ gbọ́bọ̀ sí àrá tọ́ba ti gbọ́bà yóò jọmọ̀ ńlẹ̀ ọmọ òun sì dàgbà ní ọyọ́ lọ́mọ ogójì ọdún tẹ̀síàlù kò lù múrí ni yàtí ẹ má àrìtọ̀ ẹ. ẹ ti fọmọ lọ́mọ lọ́wọ́ yóò ju ọmọ ilẹ̀ jọ́nà. wọ́n tàgbà kò lù sá ẹ ti hàmùlì ọgbẹni ọmọkùnrin ara rẹ tí o ti bi àti family planning àtẹnitọ́ lóyún tó yìí wọ sàárè gbogbo wọn ọjọ́ náà wọ́n sì mọ bí ọmọ náà kò sí ẹjọ́ gbọ́. wọ́tara náà ọkùnrin tó máa ń bẹ lára yóò máa dàbí obìnrin tó máa ń bẹ lára yóò máa dàbí. wọ́tara náà sàṣùkárà. ẹ máa dà wọ́n pizukari. ẹ máa dà wọ́n yẹn jẹ́rìí wọ́n máa ń wúrídà wọ́n máa dà sọ́tún wọ́n máa dà sósì láì mutí. walakin adaba láì kó tó wá di pé àná mahama wá di. sallallahu alayhi wa sallam. ara pátá anabi kọlu islam anabi hmm. lọ gbà wálẹ̀ nínú àwọn òfin ọlọ́run. ọgbà wálẹ̀ nínú àwọn òfin ọlọ́run ntẹ béèrè fún mi. gbogbo tó nira ní òfin ọlọ́run anabi lọ gbà kú. ọgbà kú o. bí o ṣe bẹ́ẹ̀ òfin Mósè ni ọba gbé fáwa náà. ẹ eh, ọlọ́run òfin ńláńlá nù. òfin tọ́lọ̀ ń fún Mósè. anabi Musa akiramakumullah. báwọn àjọ tiẹ̀ bá tọ̀ ọlọ́run ò fún wọn láyè kó fomi sìn tọ́ bá ta sí yàn lára. wọ́n bá wulẹ̀ fomi sìn. níbi títọ̀ bá ta sí lára àbí lásọ kò fún wọn lómi. ẹyin jọ musa bí ẹ bá tọ̀ bọ́n bá ta sí yín lásọ ibi ó ti ta sí ẹ̀rẹ̀ kú òní. àfikẹ́ ẹ̀rẹ́. ẹ̀rẹ́ bẹ́ẹ̀ kú òní. bọ́bá ti pé ara lọ́ba yìí ta sí ẹ̀ fi bíléèdì àgbà bí kẹ́ ẹ gbó kọ́sẹ́gẹ̀. kọ́sẹ́gẹ̀ elégbó ọkọ̀ láyé. sára yóò tẹ̀lé wọrú òfin musa nù a máa rùn síra wa ni. àbá yìí anabi muhammad wa sọ fọlọ. sallallahu alayhi wa sallam. bàbá ní káwọn jẹ tẹ̀fẹ́ ma di aṣọ wọn délé kìsà. Ah, bàbá ní kó ma bu ara wọn délé gbò. wọn délé gbò. bàbá tilẹ̀ yẹ́ mi sí bá mójú kó ọlọ́ni mo sì gbà wọlé. wọn fojú fo. allah. ètò anabi ṣe fún wa rè o. àbá yìí ọlọ́ni mo gbà wọlé. mo gbà wọlé wọlé náà. ẹlẹ́ kejì anabi muhammad. sallallahu alayhi wa sallam. ó nígbà tá anabi àtọ́ sọ tọ́ni mo sọ fún ambi kan àwọn èèyàn bẹ́ẹ̀ sísọ dà níyẹn jiyàn mo lọ́lọ́run ní àlìjẹ́nà fẹ́ẹ̀kì ó sì lórí jiyàn. ẹ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni èmi náà gbọ́. nígbà dáadáa màtá àti àwáwù àlìjẹ́nà tó fi wọ́n sínú àlìjẹ́nà fẹ́ẹ̀kì ni. fẹ́ẹ̀kì ni. kì í sọ orí jiyàn. fẹ́ẹ̀kì ń bẹ. àkìrà mọ̀kùnmọ̀lì kẹrì. tọrọ orí jiyàn àlìjẹ́nà tá a gbọ́ lọ́dọ̀ ọlọ́run. ní kébé yàn bá ti wọ bẹ̀ káàlì dínà fi hàdí. bẹ́ẹ̀ Allah ẹ má sọ mọ́ yìí ẹ má sọ mọ́ láti jẹ́ nàkọ́. kò sí láti jẹ́ náà. ìyẹn dàrú gbọ́n bẹ̀ mọ́ sètánù ni wọ́n bẹ. bẹ́ẹ̀ni. bí yẹn táwọn bá tilẹ̀ wà jẹ́nà ó sẹ́ni rẹ̀ nù. insha allah. allah. abali jẹ́nà fẹ́ kìlọ̀ ọ́fíìsì. allahu akbar. ọwọ́ fi tó lè kó mẹ́tẹ́ ìlú àbí tẹ́ńfẹ́ ọ́fíìsì. ọ́fíìsì bẹ́ẹ̀. nítorí wọ́n fi mú adama tẹ wà jẹ́nà fẹ́ kì gbogbo adama náà nìyẹn o. àti ẹ̀ ti ń wọ̀. ẹ̀ ti ń gbélé fúláàtì àjẹ́nà fẹ́ kì. ẹ̀ ti máa lọ wọ́tò ní èsì àjẹ́nà fẹ́ kì. ọ́fíìsì rẹ̀ kátó wa lọ jásá àlìjẹ́nà òríjínà. ibi ìwọ náà ti bára rẹ̀ ń. àlìjẹ́nà fẹ́ kìíní. ilé alájẹ ẹ̀ka àárọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ń gbé àwọn alájẹ ẹ̀ka àárọ̀ ẹ̀ka àárọ̀ ẹ̀ka àárọ̀ àlìjẹ́nà fẹ́ kìíní. bẹ́ẹ̀ ni ìyàwó kan àlìjẹ́nà fẹ́ kì. Hmm. bẹ́ẹ̀ ni méjì àlìjẹ́nà fẹ́ kì. bẹ́ẹ̀ ni mẹ́ta àlìjẹ́nà fẹ́ kì. bẹ́ẹ̀ yóò tí ì ní rárá. bẹ́ẹ̀ ni mẹ́rin àlìjẹ́nà fẹ́ kì bẹ́ẹ̀ ò tí ì lóbi gẹ̀ẹ́tì ń gbóni agbára bàtà kìrì lọ́pọ̀ tí ń gùn. àlìjẹ́nà fẹ́ẹ̀kì ni wọn náà wà self-contained tó ń gbé àlìjẹ́nà fẹ́ẹ̀kì ni. Allah akubar. kí wàá ní wàhálà. ibi àlìjẹ́nà fẹ́ẹ̀kì láti wá ṣiṣẹ́ àlìjẹ́nà òrìjínà. ibẹ̀ láti ṣe ilé tó rẹ́ǹtì lẹ́lẹ́kọ̀ọ́ ńbẹ̀ ló ti ṣe wàhálà tó ìkọ́ tiẹ̀. bẹ́ẹ̀ni <laughs> àbá tó ga. ẹni ṣe àgbákò. ọwọ́ abẹ ọlọ́run ó ní wọ ọlọ́run. ọlọ́run. nígbà tó wá lé ádámù kó láti jẹ́nà fẹ́ẹ̀kì tọ́ba yìí sàmáyé dùnìyà naam láti bẹ̀ ìlànà ard. ó dilẹ̀ àmọ́ ìlú wo ládàmà bọ́ sí. ìlú wo. Indonesia ni. Allahu akbar. ilẹ̀ hindu indonesia mbẹ la jọ adama si. mbẹ la sọ adama si anọ sọ dẹ. n wa se isik faru lati bẹ. n ntuba. fa ọfide kaba pẹ̀lú ẹsẹ̀. alahu akbar. igi kan wa bẹn bi wọn kọ bẹ tìlẹ la ti kisi n wọn kọni sadira toli esi daba. gbogbo gi látòkè délé yìí má lè mi má tà lálẹ́. insha allah. adama ti gbóru ẹ ọwọ́ lépa rẹ̀ lọ. ọwọ́ lépa igi yìí lọ pé kó wọn lè fọwọ́ kàn. àfa yìí ibẹ̀ láti ju àwa wù sí àjù ọkọ sí Indonesia àjù sí Saudi. bẹ́ẹ̀ni òun wá ń wá igi yìí lọ. igi wúlò wá wa. bó ní bá ń yípo rẹ̀ Rabbana salamuna anfusana. Mm. wa ilam takfir lana wa tarhamna wa tarhamna lanakunanna minal khasirin. ó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kí ni tàwa fúnra di mẹ́ni méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà níbi ọwọ́ adó sílẹ̀ kéde tó ti wá ní kó wọ́n dì mọ́gi náà níbẹ̀ ni wọ́n gbé ẹgbẹ́ wọn gbé ajára síwájú sí wọn. <laughs> ee eh, bẹ́ẹ̀ ni. tá a ti bẹ̀rẹ̀ tàwáfù tá a ṣe parí ẹ̀ sí. insha allah. níbi tó ti kọ́kọ́ dúró tó rùn dẹ̀ pé kó wọn plan ẹ̀ ni wọ́n ń pè ní idris mayila o. àgbàlá kékeré náà máa kó kùsí mọ́kà o. Eh. lọ́kàn kẹrin mísàbò rahama ọ̀sán òkè náà lọ́wọ́ mi. bẹ́ẹ̀ lọ́wọ́ akramakumul karim. ọ̀n gbádùn mi tó àyà àkọ́yé ni ọ̀jẹ̀ ń sun. àfa baba ọwọ́ dúró báyìí ó ti plan ẹ̀ fi kó wọn dì mọ́ gíná. kó wọn dì mọ́ lẹ́ẹ̀kan náà. bẹ́ẹ̀ ni mọ́dà ọba yìí dì mọ́ gíná torí gíná dì mọ́ gbogbo ọmọ tí ó jẹ́ lára ẹ̀ kò ní ṣẹlẹ̀ ibú mẹ́. aa ó mà ṣe oúnjẹ náà lọ́hùn. kò ní sítọ́ gímẹ̀. adamu ọba ti bí sọ̀kú. Eh, ìbá ti bí wọ́ríọ̀. ìbá ti bí èso. ìbá ti bí ìkàtẹ́mpò. ìbá ti bí àró. bẹ́ẹ̀ ni abdulrasaki nìkan náà bá bí. Ah ìbá ti bí àrò. ìbá ti bí gìló. bẹ́ẹ̀ni abdulgani nìkan ni ọba bí. ìbá ti bí kàdó. daa abdulkadir nìkan ni ọba bí. lásà. ìbá ti bí lukensi lukman nìkan ni ọba bí. ìbá ti bí jàmó. jimá nìkan ni ọba bí. ee ọlọ́run o. ó mà ṣe o. ẹ bá nẹ́ẹ̀mà hàmà ni. sallallahu alayhi wa sallam. níparí naam. naam ọ̀rẹ́ kò wọ́n dì má jíu. ẹ bá o ti plan ye? o ti plan ye? kò dì má bá igi nǹkan yọ fọ́. Ah, igi náà ní ká. àbá yìí. baba. igi náà bá lọ. ọ̀rẹ́ àbáta kú bẹ́ẹ̀. ọ̀rẹ́ àbáta kú bẹ́ẹ̀. àbá yìí. baba. Ne fi wá ní ádámà ti ní gbólóhùn kan gbàgbà tó dọ̀ lọ́wọ́ ọba rẹ̀. kí ni gbólóhùn náà. kí ni gbólóhùn náà kẹlẹmẹtì ni rọbì ó rí gbólóhùn kan gbà níbẹ̀ ń látọ̀dọ̀ ọlọ́run fọtaaba àléyìn pé àfimójúkò fún ẹ. àyàfi rẹ o. a a àfa yìí àbàbà. àmójúkò fún adama ni. àmẹ́gbẹ̀ tọ́lọ̀ ń gbé adama sọ́lọ̀ lóhùn gbàgbé ẹ̀. yé ó tún ṣépè fún. ìjọ tí ó lè kú ọ̀la jẹ́ náà èpè lè sìn. Ah kọ́ọ̀là ibìtọ́ mi ní àjẹmí ẹ́. ọlọ́run ní wa ádámù àtiwá àti ẹ̀ ń tọ́ ní jìyà àti gbogbo nǹkan rẹ ẹ bọ́lẹ̀. ibìtọ́ mi ní àjẹmí ẹ́. wọ́n bá sì bọ́lẹ̀ ó di sàmáyé dùnìyà ọlọ́run létí ìrèbí ti lọ bọ́lẹ̀ sọ̀kalẹ̀. ibìtọ́ mi ní àjẹmí ẹ́. wọn bá jọ bọ́lẹ̀ papọ̀ ní pẹ̀lú hawawu ibìkan náà bá bọ́ sí àmọ́ ádámù wá yọ hawawu pé mi mọ̀ ọlọ́run o ò sì foríjì mi tọ́lọ̀ wí dé o ò sì yáàfì mi ọlọ́run fún ti mo sọ fún ọ ah, ntọ́ ọmọ ọmọ ṣe mo débẹ̀ ọtún wa ń bẹ̀ mo tún fẹ́ ń ṣe ọ̀gá mo fi go sí bábu àyà ń bẹ̀ mí go bẹ̀ o tún fọ fẹ́ǹsì. Ah, bí létí kálukú ń tirẹ̀ mọ́ nísìnyí. ọ̀wá nígbà náà kémi ọ̀dà kù púpọ̀ tí wíwẹ̀ lásán bá dùnkún lè bá. bàdùnkún lè bá a dé àdùn. ma dọ́mọ rẹ apá kan yóò ma bá apá kejì sọ. ẹ eh, wèpè tọ́lọ̀ ń sẹ́ra lọ́wọ́. wọ́n ma kájọ kò bara wọn láyé mi. Eh, eh, la ilaha illallah. ọ̀fọ̀ ma sẹ́pẹ̀lẹ̀ adama ẹ̀rí báyìí anabi wa kanu alukurani ọwa sunkọ ẹ dákẹ́ farabalẹ̀. ẹ ẹ ẹ dákun. anabi wa sunkọ. ọ sunkún mm, jọ́nà. ọlọ́kọ́lọ́ wọn gbé kú o. ọlọ́ni ni mo ti fẹ́rí jẹ́ adama fa àmọ́ pé tí mo ṣe adama lé pẹ̀lú àwọn ọmọ rẹ̀ yọ̀sẹ̀. èpè ni ọjà yọ̀sẹ̀. anabi wa ń kú lọ eh. ọjọ́ kú anabi wa sọ́ma nǹkan kan bí ogójì ọjọ́ tá ànábì ó kú láyé. kò ń gan òtí mà pọ́jọ kò ń dé hmm. àṣàyà lọ́kọ́ rí. ó lè kí màá pa Fatima lọ́ba tilẹ̀kùn Fatima lọ́ba fẹ̀yìn múlẹ̀ kò báyìí ó ní tí ò sí àṣàyà ni kò sí Fatima kan mo wá mo wá kí ọkùn palẹ̀ mọ́ rẹ̀. la ilaha illallah. o kò kó jọjọ lónìí. Oh. ó wá pè wá àṣàyà sẹ́lẹ̀ òótọ́ ó ní bẹ́ẹ̀ ni. àjọ náà ládé náà. ṣé bó ti wá kí mi kú palẹ̀ mọ́ yìí ṣé lọ́mọ kí n gbọ́ àwọn àdìwọ̀ mi kú palẹ̀ mọ́. Hmm àṣàyàn ní kìí ṣe wọ nìkan kìí ṣàlùmọ̀ rẹ nìkan gbogbo tí bá dé èèyàn tó bá ti kú ogójì ọjọ́ àti ẹyọkan forty one days bí ọba jáde láyé ní màá lọ kí ikú balẹ̀ mọ́. Hmm. bọ́ọ̀ ni ó ti mọ̀ fọ́ kíhun ó ní bẹ́ẹ̀ ni kò ní ríhun sójú àmọ́ látìgbà náà ti máa ń gbé ẹsẹ̀ ńlẹ̀ lẹ́ẹ̀ báyìí tí máa ti ń gbẹ̀sẹ̀ kínní tí máa ń gbẹ̀sẹ̀ kejì báyìí ojú ẹsẹ̀ rẹ̀ á máa parẹ́ lẹ́lẹ́ kò ní hàn mọ́ lẹ́lẹ́. ọba tí nìyá wọn bá ń ọba tí nìyá sàmọ̀ wẹ̀yìn sí wọ́n parẹ́. parẹ́. àwọn ọmọ ilé ìwé ètè gbé ọlọ́dọ̀ àwọn. ìta àmọ́dù. ìta àmọ́dù. máa bá yí ọdọọdọ táyé ìta àmọ́dù nù. ọ ń lọnu. àbíjọ́lá yẹmí lọ́nà wọ́n sin ma ṣe wẹ̀yìn. no problem. ọwọ́ ti tẹ̀ àbá yìí bàbá akramakumullah ọlọ́dà ó ní mo gbọ́ ọwọ́ àlìsà lọ́ba pé ọlọ́run ó ní wọ́ ọlọ́run agbọ́n náà kó o tó fi ríjà ádámà láti ilẹ̀ Indonesia àgbà tó rèé Saudi. Oh, orin bọ́ọ̀lù ti ti pẹ̀lú àwọn ìlú mọ̀mí sallallahu alayhi wa sallam ọlọ́run nílẹ̀ nílẹ̀ Muhammad nítorí tìrẹ Muhammad torí tiẹ̀ bàbá ti kú ọdún mẹ́wàá ogójì ọdún tó bá kú bàbá tọrọ àforíjì ń wò ó ṣe fún wọn ànábì ní ìgbà bẹ́ẹ̀ ó ti pẹ́ jù ó pẹ́ jù bàbá kọ gbọ́dún tọ́ bá kú tọ́ bá tọrọ àforíjì mà wò bọ̀ ah ànábì lọ́pẹ́ jù ọpẹ́ ọpẹ́ bàbá kọ gún ọdún ànábì lọ́pẹ́ jù bàbá kọ ọdún mẹ́wàá ànábì lọ́pẹ́ jù bàbá kọ ọdún márùn-ún ànábì lọ́pẹ́ jù bàbá kọ ọdún mẹ́rin ànábì lọ́pẹ́ jù bàbá kọ ọdún kan ànábì lọ́pẹ́ jù bàbá kọ oṣù mẹ́fà ànábì lọ́pẹ́ jù bàbá kọ oṣù kan ànábì ló ti pẹ́ jù ọ̀rọ̀ bàbá ku ọ̀sẹ̀ kan ànábì ló pẹ́ jù bàbá ku ọjọ́ kan ànábì ló ti pẹ́ jù ẹ̀ngbọ̀n wa ni ọlọ́ni gbọ́ lọ fẹ́ ó ní máa bẹ̀rẹ̀ gàmùgàtà ẹni wọ́n ti bá ha ti ha láàrin dídí júbà yìí kó o sì lajú bàbá ti sè ọ́ tó sọ pé ah èmi náà mo sè é ọlọ́run kó tó tọrọ àfẹ́jẹ̀ máa fẹ́rí jẹ̀ mọ́ kò ní dáa ni tí o fẹ́ràn nábì. ó tọ́ òun ṣe é. sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam tí wọ́n bá sì bí ọ̀dà jáde wáyé pọ̀ fẹ́ràn nẹ́bí ó rí tí ó sì ọ. sọlámù aláàmọ́kọ́ lọ́yà bí ó mọ̀ tí. àjẹrẹ́ àmìnà nìyànjú kọ́ lànà àmúnà. àbá àwa jẹ súlí ó ṣe kí ó bẹ ń tọ́wà níbi ìlọsùn ìbáyìí. سلام على من قال يا رب أمتي dọ̀míìrù méjì lọ́ba wa ìtọ́ba wò ni wọ́n bẹ̀ wọ́n lè wọ́n ní kíra sàlámùn jọ́mọ̀ tó mọ̀ sí asọ́láàtì wọ́n sàlámùn. sàlámùn ni. ó sì lè wọ́n ní sàlámì dọ̀míìrù mọ̀hátọ́bì bí ìwọ́n gẹ́tọ̀ ń pẹ̀lú kí ló wí náà. sàlámì. òun náà tó lọ bẹ́ẹ̀. alámà ń kọ́lẹ̀ yá rábì ummati. ọ̀rọ̀ kẹfẹ́ ni ó ṣe èbó tó ṣe mistake. bó o lọ sọ. àbí méjì. ní àwọn. aláwọ̀ ó ní to become a man is not a day. yà á olóògbé ni ẹ ọdẹ. olódo ni ẹ to become a marriage is not a year job. bẹ́ẹ̀ni yí àlọ yẹ kó lò. it's not a year job. ẹsìn lẹ́yìn gbé èbó. bàbá yìí. sàlámù àlọ́mọ kọ́lẹ̀ yàrá bí ó mọ̀ tí. àwọn alákọ̀wé mo fẹ́ràn àwọn alákọ̀wé púpọ̀ mo fẹ́ràn wọn ah, ọ̀gá wa ní ìsìnkú lọ́wọ́ mo fẹ́ràn àwọn ah, mo fẹ́ sèwọ́nù. ayé àkùmọ̀lá. mo fẹ́ràn àwọn alákọ̀wé púpọ̀ tọ́lá kọ̀wé wọn da sáwọn ní mẹ́ta. àyà kọ̀mọ̀lá. àfàyè. baba wọn da sí ká máa wọ́n máa léra wọn kì í kọ́ lọ. ọ̀nì surat ọ̀nì ọjà surat ó di mímí ó di ní. ẹlẹ́ẹ̀kejì wọ́n bọ́ àfà wọ́n da sí kámọ́ obìnrin lọ pẹ̀lú àgbọ̀mọ́jó. bẹ́ẹ̀ni kọ́dà bí ọba ní jó láàrin ìta àfẹ́yìn ilẹ̀kùn. ó di mélòó ó di méjì wọ́n da sí kámọ́ da obìnrin da iṣẹ́ ilé. Allahu Akbar bíyàwó bá ń fọ bóun wọn mọ sí. rárá sọ lọ́dà níbi sẹ́ni tó mi dé yọkùnrin eh. sí gbogbo lé. gbogbo járíkà lé ní ọkùnrin sí. gbogbo járíkà lé ní ọkùnrin sí yẹn yẹn alákọ̀wé dà ń bẹ̀ o. ó di mẹ́ta. àfa yìí bàbá àmọ́ alákọ̀wé wọ́n rin lọ́nà kan wọ́n rin. lọ́nà wo ẹ wí. ẹ ẹ ní bínú sà wọ́n rin lọ́nà kan sà. wọn ò gbọ́dọ̀ bínú ẹ wí. àfa yìí bàbá wọ́n gbé ọlá tọ́lọ̀wọ̀ gbé fóbè fóbè. irú ọlá wo. wọ́n ní behind successful man there is a woman. irọ́ lè pa bẹ́ẹ̀ o. irọ́ ẹ̀yin náà ti hó wọ́n tán yín náà. La, kò ní bẹ́ẹ̀ wọ́n tẹ̀ ya ni. sàlámù aláàmọ̀ kọ́lẹ̀ yà wá bí ọmọdé. ń bọ̀ fà kò ní bẹ́ẹ̀ bọ́ ẹ kébẹ̀ lọ́ba ní ké lẹ́jọ́ ọba sọ kúrò ọkọ akùnrin kaba ni sẹ́bọ̀ béèrè la fún fìyàwó náà. bẹ́ẹ̀ni asiata fìyàwó náà sẹ́ni ibú kọ̀sọ̀ sídìí. insha allah asiata adéri yẹn. nbọ afọ anabi luhun lóbi tí ọ̀dà àgbákò obe Wahala tu ó sì wàhálà nuwa nuwa yìí sọ sídìí. afọ anabi luhun lóbi àgbákò nu anabi lutu should succeed ajakpe behind successful person there is almighty allah. salamu alaama kọ́lẹ̀ yá ummati ajirina mina nirani kọ́ọ̀lá nàámúnà. gbogbo ọmọ àlùbáríkà tí ń bẹ ní ẹgbẹ́ sàlámùn. sàlámùn. alámọ̀nkọ́lá. alámọ̀nkọ́lá. ya rabbi ummati. ya rabbi ummati. ajirina. ajirina mina. Hey, hey. já ló ń dọ̀ mí tó lò gẹ́gẹ́ ni. àjírí hùn. àjírí hùn. mina ni irani. mina ni irani. kọ́lá na amu na amu. Àjà nàámú nàámú àjìyà mílẹ̀ ilé nìkọ́lá nàámú nàámú. Ṣé ìràkẹ́ gbé inna Allaha ta'ala wọ́n fi xabari inú àwọn ọ̀rọ̀ yìí. Wọ́n nàbí ànábì sunjọ́ kan wọ́n lọ́la kó jáde kí á máa dé. صلى الله عليه إن الله تعالى يقول يوم القيامة للوي ها إن تقوى قوين دي القيامة من لوي المفوسين لا نعم. إله إلا الله أنا بيقول لهم واسي دبي الله أكبر الله واسي دبي لا المفوس لا المفوس هو تبعي فقال للوي إن سلمتها إليه ya rabbi sallimtu ila mikael. mo gbé fún mikael. èmi náà di gbójú mi lọ mikael àmọ́ gbé wọ́n lọ́wọ́ ní ẹ̀wọ́ sí ẹ̀wọ́ sí. nígbà tẹ́mi mi ò gbé. ya mikael ayi ni amọ̀ ẹ̀ ti ma sọ náà tẹ̀bi ha. àmọ́ náà wà kí ló gbé bóòlù ṣe. fakọ́lá sallimtu ila jibril. mo gbé fún jibril ni o ó jù mí lọ. ọlọ́wọ́ bá yàrá jibril lọ. Hmm. ya jibril. ọgọ́ ọ̀gá ma sọnna tabi amanati ma sọnna tabi amanati àwọn mẹlẹ kọ bọ bẹn sọnna bayi kó dà gbọn لا إله إلا الله فيقول يا أبدا الله أكبر كبيرا الله عليه الصلاة والسلام آمين يا ربي يقول أني ولو زلمت إلى حبيبك محمد صلى الله عليه وسلم èmi ara ni gbé fún mo gbé bàbá mi ọ̀ka mo lọ gbé ọlọ́run wa ọlọ́run wa ohun ọlọ́run wa dẹ. ó oh, ohun rẹ̀ ọ̀dẹ̀ bàbá ti dákọ̀ ànábì. wàá gbé fún lọ́wọ́ wálẹ̀. fọyọkùn lọ́wọ́ tá a la. ọlọ́run ọba mi ọba àlekè ọláyẹwà sọ báyìí. a tu. Hmm, ẹyin màláyíkà habibi muhammad bin rifuki ẹ wọ fa hatu habibi habibi muhammad bin rifuki ẹ má torí pé mo wàhálà yín bẹ́ẹ̀ má torí pé mo dà yín sí àṣìyà káwá lè kó gìrìgìrì bá nàbí ẹ bá dà wà nàbí àgbà kò sí. wọ́n sọ yín di nǹkan mi. la ilaha illallah. ẹ lè bá ń pe ọ̀bẹ rẹ̀ mi wá pẹ̀lẹ́ bin rifuki pẹ̀lẹ́ with with all of. ẹ sọ. Ah, respect God respect me with all the respect abẹ́rẹ́ máa sọ ẹ dá kẹ́mú kan wá. alẹ́ ti wọlé due respect ah, ẹ kàwé kú ọba yà á sí. sẹ́ ń gbọ́ àgbọ̀yé wọ́n wá lè ba wọ́n bá sí fàájì wọ́n bá sí fàájì. Ah, ah, fàájì ni mo dùn wọ́n níbẹ̀ yìí ọlọ́run náà wá sí yìí wọ́n níbẹ̀ wàrà yìí kẹ́ ẹ Allah sallallahu alayhi wa sallallahu alayhi wa sallam. Ẹ ẹ àpọ́nlé. Àpọ́nlé ńlá. Mo bára mi dúkẹ́ mo bára mi lẹ́yìn ànábì. Alhamdulillah èmi bọ̀rọ̀ mi lẹ́yìn ànábì. alhamdulilayi ẹ wà pọ́nlé ti tó ọlọ́mọsàjọ́ da fọlọ́hún. fọjá a ànábì ọwọ́ adéwájú ọlọ́hún. yàwó adéwájú ẹ̀. fọkọ́lẹ̀ ya muhammad. ó ọlọ́run máa wí báyìí bá ànábì. ya muhammad. ilé ànábì ọ̀rẹ́ mi. ẹ ẹ wò ń ó tó jẹ́ mẹ́ta. hali balagika hali balagika. ayé e balagika risalati alibalagita risalati yanni alukur'an huwa amanati. o mẹ́sẹ̀gì wa kan jọ dọ́dọ̀ ye a ma na walisa yan alukur'an. ẹ wọ́n lọ́n ti bí anabi. ẹ wo ti jágbe bá màláyíká. anabi ọmọ wa pé ya Rabbi. ilé balagtu amanatika amana rẹ dọdọ mi. ọdọdọ wa a sì gbà. ọlọ́ni má sọ náà tẹ́bí à bó ló ṣe. bó ló wá ṣe. fọyẹkulu rẹ yọ ọrọ bì lọ pọ Ọlọ́run balagtu umati. ẹ ọsẹ kí ni anabi ọkẹ mo gbé fáwọn àlùmọ ìwọlọ kò jẹ ọ ti ọsẹ kini inú ọba tó bi. ìyá mẹlẹ́yìíkà tí. mẹlẹ́yìkà mi o. a umata bí muhammad. àwọn àlè ọmọ anabi ọya kò mọ. after asiani hu. èyí ọba ní èyí ọba ní ẹgbẹ́. ọba gbẹ iwọ. ẹwọ wọn dẹ yìí bẹ́ẹ̀ ẹsìn wọn lù dẹ yìí. ọba gbẹ kẹsìn wọn ní sísè. ẹsìn wọn dáadáa là ṣe wọn dẹ yìí. ẹsà wọn kíni. ẹ bá yorùbá sẹ. pẹ̀lú òmùrùn ló máa ń kọ́ أمتي أجرهم أجرهم من النيران قال نعم نعم lẹ́ẹ̀kan náà àbá tó ga bàbá anabi wa gbọ́ bẹ̀ dé yọ bàrà bàbá síwájú ọlọ́. sallallahu alayhi wa sallam. wọ́yẹ kúlù nàbí sallallahu alayhi ya rabbi. ọlọ́wọ́ o ma ti du afa. àwọn àtẹlẹ́wọ̀n mi wọ́n lẹ́ ọ̀lẹ́ ni wọ́n wọ́n tẹ. láyé kí irun na an yu jí wú. kádọ́ra ti kà. ipa wọn kà ah, àwọn mọ̀láka ó sì wọ́n lé sí. wọ́n lánà ṣe wọn dé yàn yìí. wọn lẹ́mìí ẹ̀ kọ́kọ́ wọn dé yàn kí wọ́n fẹ́ wí. adé àgíríkì ni wọ́n. ináwó tó wà fà. ọ̀lẹ́ ni wọ́n. la ilaha illallah. ọmọ akuru ya rabbi ah. ya rabbi azinli. yọ̀ǹda mi. hata asiabu hata asiaba ila adamu alayhi salam. kí lè bá nabi adamu baba la wa. kó o tó wà wọn lúwọ̀ níwọ̀ kó o jẹ́ lè bá baba la wa. lè bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ wàhálẹ̀ náà. àfáà yìí. baba. ọlọ́wọ́n bá yọ̀ǹda fún. dábàá yọ̀ǹda. máa lọ. lọ ta lọ kó o dé. ẹ má gbọ́ o fọyẹsẹ abu ila adam anabi ọba alọdọ adam yọ ọlọ nabi adam tọ baba wa ade wọyẹ kúl aleyhi salat yaba wi báyìí fún ya adam ìdí adam anta abul bashara wọn bá ba gbogbo abara gbogbo ntí mẹrẹ wọlé eléyìí bú wọn wọlé bí olùsí nu wọn eléyìí nínú wọn wọlé bí eléyìí kí ọlọ́run rọ́bà nu wọn tiẹ̀ wà á nana emi là nabi wọn emi là nabi wọn tọ́lọ̀ rẹ sí wọn tọ́ lónìí wàhálà dé o in asọ́ bàtà homer ayla tọ́ agbáko ti dé fún wọn lónìí agbáko ti dé fún wọn lónìí o àyẹ̀kú náà husna aleyhi ó sì jẹ́ bàmí jẹ́ fún mi. bẹ́ẹ̀ni hmm wàá jájọ yanjú ẹ. èmi rẹ sọ. fọkùsì fọkùsì nisfu sonobi omati wa na nisfu a. inú ẹsẹ̀ wọn ìwọ fẹ́ jájọ pé ẹsẹ̀ àwọn àlùmọ̀ yìí sí méjì. kí wo pé da kan. kémi ní òpin da kan. kí muhammed pé da kájọ lè jìyà táwọn àlùmọ̀ yóò dé. sallallahu alaihi wasallam kájọ lè dé yà wọ́n ma jóná kájọ lọ káwọ lọ káwọ àrímí jọjọ lọ jò. hata yanju mina su ali wali hisabi. ni wọn fi la níbi ìbéèrè. tọrọ òfin tọrọ òfin níbi wọn nìkan kan tí òfin jẹ wọn yà àwọn ọmọ wàlídẹ́nà àwọn ọmọ jìyà rẹ lọ. yàwọn ọmọ jìyà wọn jẹ́mi èmi rẹ sọ. fayakulu adam aleyhi wa salam babaláwo bayari. ya muhammad. ilé anabi ana masugun bi nafsi. ọ èmi kọ́ tẹ̀mí tó mi mi ò lè jẹ yàrá ẹnìkan. fọlá akidiru orí mo ti bí ẹ náà mo bí ẹ náà bọ́lá ọba lè sun wọn náà oh, bọ́lá lè dáná sọ everybody bọ́lá lè jẹ wọ́n yà oh, jà wọ́n yẹ ẹ̀kan mi bọ́lá lè rẹ wọ́n mẹ́lẹ̀ kí ni gbogbo yẹn. tèmi náà tó mi. Ah, kọ́dà wo lé ọmọ tí mo kọ́ bí n wò lè jìyẹ. ká tó a sọ pé gbogbo àwọn. kọ́dà mà ìdíyà yàwó mi tàjọ kí sẹ́ra mi ò lè jìyẹ. a máa dá yà tiẹ̀ jẹ ni. bọ́bá ní ìdíyà kọ́lọ̀ jẹ èmi adama kọ́lọ̀ èmi adama ìyà. sọ́dà ti yà nẹ́bí jọ tọrọ lọ. mi ò ní lè ṣí àyà yẹn. mọ lọ mú pọ́ọ̀lù mi. adamu lé àdé mahama kó lọ́dọ̀ yẹ. sọ́mọ yẹ́rìjì muhammad sallallahu alayhi wa sallam anabi kúrò náà níbi adama. yẹ jí yọ wọ sábẹ́ ilẹ̀ ara sí ọlọ́run wọ́n yẹ dawuro asawu sajidan yọ wà dojú bolẹ̀ mbẹ́ wọ́n yẹ bukibu ansadida ale bẹ mọ asoko wọ́n yẹ tẹ̀dẹ̀ rà ilọ̀lá mi tẹ soko bẹ́ẹ̀ ní ọmọ bẹ́ẹ̀ náà wọ́n yẹ kúl yọmọ sọ́wọ́ yàrá bi la asiyalukali nafsi ń wọ bẹ́ẹ̀ ń torí kò lè bẹ́ẹ̀ wala fatimata binti n ò sì bí torí fatima ọmọ mi wala hasan wala hussein n ò sì bí ọ́n torí hasan àti hussein kò lè bá kẹ́wọn rárá bal uridu ummati. àwọn àlùmọ̀ yìí náà ni o. gbogbo yàtọ̀ àlùmọ̀ yìí náà bá èmi àti ah. fatima ah. àtàwọn ọmọ rẹ̀ ah. àwa ni ó fi tẹ̀ dọ́gba àlùmọ̀ náà mọ̀lẹ́ náà àwọn ọlọ́dẹ̀ ntì èmi lọ́dẹ̀ ntìyà wọn. sàlámù alámẹ́kọ́lá yàrá fi hàn mẹ́tì. àjírí hàn mina náírà nìkọ́lá na amúna amú. ọgbọ́n kẹ́ ibẹ̀ pé àjírí hàn. àjírí hàn. mina náírà ni. mina náírà ni. kọ́lá na amúna amú. kọ́lá na amúna amú. àjírí hàn mina nílànì kọ́lá nàámú nàámú. ẹ bá yorùbá nẹ́bí dáadáa. sallallahu alayhi wa sallam. anabi ọmọ sọfẹ pẹ̀lú ẹkún ẹkún yẹn pọ̀ fọyàkúlù lọ́wọ́ ta'ala bílù ti fi wọ karabi. ọlọ́run wa lálùgbò yọ sọ̀rọ̀ pẹ̀lú àánú ẹ̀ àtàkùnlé ẹ̀ iya muhammad ìrìn ànábì ìrìfọ̀rọ̀ àsàkà. bẹ́ẹ̀ni ẹ̀ sókè. ǹdẹ́ sókè ǹdẹ́ bẹ́ẹ̀ni sókè. pàṣẹ bẹ́ẹ̀ni wọ́sàlì bẹ́ẹ̀ gbogbo tó o bá fẹ́ tó tẹ yéé sọ ma fún ọ wọ́sì fà gbogbo tó bá wọ̀ ni kò sì gbẹ tó sì fà á sì má gbàgbé sallallahu alayhi wa sallam wọ́sì fà tó sì fà máa gbà máa sì gbẹ á sì má gbàgbé. á sì má gbàgbé. Allahu akbar. àtọ́ ìtù ummataka ma taridọ wa fawqa ma taridọ. gbogbo promise bi anabi ọ̀nbẹ̀ wò sí gbogbo ntọ́ dùnmọ́ ní sefa wàlúùmọ̀rẹ́. Hmm kọ́ra yóò tún ju ntó tó lọ kẹ́kẹ́ yóò dùn mọ́ lọ ntó rò pé ń sèpọ̀ ní dáadáa ń sèpọ̀ kọjá bẹ́ẹ̀. ń sèjú bẹ́ẹ̀ lọ ntó bí wà ní tọ́lọ̀ fi ní wàlà sáwùfà. yóò ti ka rabbuka fatari dọ́. wàlà sáwùfà yóò ti ka rabbuka fatari dọ́. ìyá nẹ́bí mo promise rẹ wàlẹ̀ sáwùfà. ọwọ́ à ń bẹ òsì ń bẹ mo dé tán. wàlẹ̀ sáwùfà. àlùmọ̀ rẹ tó sẹ̀mí ìjọ sẹ̀mí ìtọ́ ìtọ́pamọ́. wàlẹ̀ sáwùfà. yòòtí kàrọ̀ bùkà fàtàrùtọ́. ètò dùn mọ́ ètò dùn mọ́ wọ lèmi ọlọ́run bá rẹ muhammed sì fún ọ. yòòtí kàrọ̀ bùkà fàtàrùtọ́. anábìrin ọlọ́run ní ìyàrá mi kí ló dùn mọ́ ó ní káwọn ìjọba wọn ṣe bàbá ní fèrèjì wa kọ́ gbà fèrèjì ọlọ́run ni mo fún ọ hmm. bàbá ti mọ̀ ọ́ sì mọ̀ jọ tí ọlọ́run ọlọ́run ni mo fún ẹ. La ilaha illallah. Wala sawfa yu'tika rabbuka fatarda. Ẹ ti máa fẹ́ràn náà yìí kọ́ wọ́n pè mí fẹ́ràn yẹn. Èmi là kọ́kọ́ wájọ fira dájọ fira wa hànàbì nísì. sallallahu alayhi wa sallam. sẹ́ka ṣe ọ̀ya. wá pé ọlọ́run ọ̀sọ̀gbọ̀n ọlọ́run orí mi sọ pé ọlọ́run ọmọ rí mi orí mi orí mi ọmọ mi ọmọ mi omeru ọkàn mi kàn mí orí mi o ọmọ mi o omeru ọkàn mi tètè dá mi lóhùn sẹ́ńkójú máa ti mi. àmì orí mi ọmọ mi òrérò ọkàn mi orí mi ọmọ mi òrérò ọkàn mi tètè dá mi lò kójú máa tì mí. gbogbo ẹni tí ń fẹ́ Muhammad ọlọ́run ò ó mọ̀ wọn o. àwọn tí ń bínú ànábì ọlọ́run ò mọ̀ wọn. Eh. orí wọn ọmọ wọn o òmèrò ọ̀gá wọn kọ́ wọn o orí wọn ọmọ wọn o òmèrò ọ̀gá wọn gbogbo tí n bá ń bẹ̀ lọ́kàn wọn kọjá ẹ̀tọ́ ọmọ wọn. àmì orí mi ọmọ mi ọ ọ̀rẹ́ rẹ̀ ọ̀pá mi orí mi ọmọ mi ọ ọ̀rẹ́ rẹ̀ ọ̀gá mi tètè dá mi lóhùn kódùn máa ti ní á. gbogbo ọ̀tá tí mo ní ha ọlọ́run mọ̀ wọ́n gbogbo ọ̀rẹ́ tí mo ní yẹnyẹn yé ọlọ́run mọ̀ wọ́n orí wọn ọmọ wọn o òmìnira ọ̀kan wọn orí wọn ọmọ wọn o òrèrò ọ̀kan wọn gbogbo tí ń bá ń bẹ̀ lọ́kàn wá kọjẹ́ tọ́ ọmọ wọn. àgbè orí mi ọmọ mi o. ọ̀rẹ́ ọ̀tá mi orí mi ọmọ mi o ọ̀rẹ́ ọ̀tá mi tètè <laughs> dá mi lòun kọ́dùn máa ti mi abúlé aláàjì kọ̀mọ́ndà gbogbo ẹni tí ń fẹ́ dénú ọlọ́run mà wọn orí wọn àwọn tí ń fẹ́ràn ilé bàbá rẹ ọlọ́run mà wọn àwọn tí ń bínú rẹ bí wọ́n ti bí ẹ ọlọ́run mà wọn orí wọn ọmọ wọn o òbí wọn àwọn gbogbo tí ń bá ń bẹ̀ lọ́kàn wọn kọjá ẹ̀tọ́ wọn wọn. àmì orí mi ọmọ mi ọ̀rẹ́ ọ̀tá mi orí mi ọmọ mi ọ̀rẹ́ ọ̀tá mi tètè. Sẹ́rìndéhùn kójú máa ti mi ọ́. Èmi Alhaji Usman Sanusewu yé ọlọ́run ọmọ mi. Orí mi o, ọmọ mi o, òmìnirù ọ̀kan mi. Gbogbo tí ń bá ń bẹ̀ lọ́kàn mi, kọ́jẹ́ tọ́ ọmọ mi.